sọpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí tí ó tún fi àánú rẹ̀ tí ó fi dá padà sí ìjókòó wa yìí ní òní eléyìí tí ṣe ọjọ́ kẹtàlá nínú oṣù Shawwal oṣù kẹwàá ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mọ́kànlé ní ogójì hijra èyí tá nàbì sallallahu alaihi wasallam tó ṣe asalaamu wa rahmatulahi wa barakatuh ẹ̀rí ní ìtẹ̀síwájú nínú kìtàbí jami bayanil ilmi wa fadlihi ti abi umar ibn abdulbar rahimahullahu ta'ala rahmatan wasi'a so a tún máa tẹ̀síwájú nínú tíra náà eléyìí tí a kọ́ntínú lónìí òun níbi tí a sùn ní ìjẹjọ òun náà ni faslun uh, fi kasbi talibil ilmi al èyí tí a fi ń sọ nípa pé ẹni tí bá ń wá ìmọ̀ ṣẹ̀ríà ó lè wá dúkìá òun náà wá owó wọ́n mọ́ yẹ fi himi ń ṣùgbọ́n bí wọ́n wá owó yẹn kó mú ohun tí ó tó níbẹ̀ a sọ̀rọ̀ tó pọ̀ fún wa níjẹjọ pé gbogbo àwọn asáàrò abẹ́sẹ̀ wúrà tá a bá rí tí ń láì fi owó àmọ́ owó tí ń láì fi òun náà ní owó ètò ti gbìyànjú wa lọ́nà tí ọ̀tọ̀ tí wàá tún dá síbi tí ọ̀dà bá a sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ gan-an ìpínlẹ̀ kan náà bàbá ti ń wá mímọ́ ẹ̀sìn àtúwọ́n náà bò ní jíjẹ mímu wa ni ó ṣe ni ó ṣe rọrùn. Insha Allah tabaraka wa tún máa tẹ̀síwájú lénìí tó ọ̀rọ̀ tí a mú wá kẹ́yìn òun náà ni ah, gbólóhùn Mansur al ah, ẹsẹ̀ orin tí wọ́n lọ fi tì lẹ́yìn ìgbà tí àfa wí ẹ̀sìn orin tí a ti kà fún wa yẹn ìpín nǹkan tó ló lájú rákà méjì èèyàn fagun lọ àti rírí hamzin èrèǹjẹ kan mina sùkú ti ní dákẹ́ àbí kéèyàn wá sọ́dọ̀ àwọn èèyàn kan tí wọ́n mọ ilé gogoro tó ti pé léèyàn ní sọ wọn nínú ilé sọ kéèyàn ẹrú dájú lọ síbi wíwá ìsẹ̀mí yẹ́rìí jẹun nínú ìfanilẹ́kọ́ọ̀tì tó ṣe wípé yọ padà níbẹ̀ pẹ̀lú kíni ọ̀fọ̀lẹ̀ kóòtì ìyẹn ọlá èyí tó ṣe wípé ìyẹn ni pé ilé oúnjẹ wọn lẹ́yìn ìgbà yẹn Mansur al ó wá ń ṣe àlàyé ọ̀rọ̀ yìí iná zòwúdà. وهذا ما لا خلاف فيه بين العلماء المسلمين قديما وحديثا وقد اختلف الناس في حدود الزهد والعداء عنه بما يقول ذكره. طب wọ́n lẹ́yìn ìgbà yẹn àfa sọ wípé iná zuhuda filhalal ìráyésá nínú nǹkan tí ó ṣẹ̀tọ̀ wọ̀tẹ́rìkì dúnìyà ọmọ àlìkùdìrọ́tì aláìhà àti kéèyàn fi kéèyàn payé sí pẹ̀lú gbéyàn dẹ̀ lágbára láti rí ayé yẹn afudọ́lù mìnàrọ́ ọba tí fi halali ha kódà ọlọ́lá ó sì lájú lọ ju kéèyàn máa sojú kòkòrò nínú ẹ̀tọ́ rẹ̀ lọ wọ́n ní eléyìí nìyí kò sí ìyapẹnu mbẹ láàrin àwọn ulama ìlú mùsùlùmí àwọn olùmọ̀ mùsùlùmí látijọ́ àti nísinsìnyí ṣùgbọ́n ihun tẹnu àwọn àfọkù lé lórí òun náà ní hududi az-zuhdi kí ni júwe kí ni ààlà ohun tí ń jẹ́ sóhùdù akẹ́kọ̀ọ́ ń gbọ́ sóhùdù sóhùdù kí ń jẹ́ bẹ́ẹ̀ àti pé tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ à á sọ bímọ yẹ fún olú dìkìrì nítorí pọ́rọ̀ máa gùn níbẹ̀ ṣùgbọ́n wà á kí èyí tó pọ̀ jù nínú nǹkan tí àwọn àfáà tí wọ́n fi ṣàlàyé wọ́n tó ń pè ní a mú wa òun náà ni رحمه الله تعالى الزهد في الدنيا ألا يغلب الحرام صبرك ولا الحلال شكرك طب أفا آه، ابن شهاب رحمه الله تعالى قال الزهد في الدنيا يرايسا كن ينطبه ألا يغلب الحرام صبرك òun إيوه kí èèwọ̀ ملك ìyẹn ni kọ́ má jásí pé sùúrù tó yẹ kó ṣe oníwò lè ṣe sùúrù ọwá ń lọ wíwọ̀ káàkiri sùúrù ọ̀gbọ́dọ̀ bo ọ̀gbọ́dọ̀ borí àbí ẹ̀yẹ wọ̀ ọ̀gbọ́dọ̀ borí sùúrù rẹ̀ ó yẹ kó ní sùúrù kọ́ wá jásí kọ́ lè ṣe sùúrù tí ń bá jéwọ̀ náà ní jéwọ̀ ń tọ́ wọn ní sóhùn jù bẹ́ẹ̀ wọ̀lẹ̀ halalu ṣèkọ̀ọ̀kì ohun tí jẹ́ sóhùn ihun tó wá jẹ́ tó gẹ́gẹ́ alára kò gbọ́dọ̀ borí àti sọpẹ́ ọ̀nà ẹ̀tọ́ lọ bẹ̀rẹ̀ sí ní rí nǹkan ọ̀ kọ́ wáyá sí nítorí ipò orí owó lọ́nà ẹ̀tọ́ nítorí ẹ̀ ló fi ní dúpẹ́ fọlọ́ àìní zohùdù nìyẹn téèyàn bá ní zohùdù kò gbọ́dọ̀ jáde pé sùúrù tó yẹ kéèyàn ṣe èèyàn lòun ò ṣe yọ máa wé wọn káàkiri tó bá ti di pé kéèyàn ṣe sùúrù kò ṣe sùúrù ìwọ níwájú kò ní sọ àyẹ̀bẹ̀dẹ̀ ti ẹ̀kọ́ ẹ̀tọ́ tí èèyàn ń rí èèyàn ò lè sọ pé lórí ẹ̀ tó tàn bá lóhun ní zoom kò ní zoom. nga àwa la ní kinní yìí tó tàn wọn ò ní zoom. bákan náà àfáà Sufyanu Sauri àti Malik ibn Anas àwọn méjèèjì náà tó ń túmọ̀ àwọn tí ń já sódò sí. azóòdò fi dúnìá kí sọ̀rọ̀ ẹ̀mẹ. ẹ àwọn ni azóòdò fi dúnìá ìwọ́n tí wọ́n ń pè ní ìráyé sá òun náà ni kí sọ̀rọ̀ amẹ́lì kẹrùn gbẹ̀yìn òkúrú kéèyàn má jẹ ẹni tí ó jẹlé rògbà gígùn ẹlòmíì ò sì sínrò two thousand and twenty láwa yìí yóò sì dé forty ó lè ní tó bá di two thousand and twenty one òun ó sì ń kaba yìí tó bá tó bá di two thousand and twenty two òun ó sì ẹ̀rọ bí irú àwọn olóṣèlú two thousand and twenty three bí ẹni pé wọ́n mú lórí kan aṣọ wọn tí wọ́n fi kọ́ ni ìgbà ọgbọ̀n tó bá ti tó tó náà twenty three kìíní báyìí lókun tó wọ́n tún ṣe báyìí subhanallah zohud láyé òní kẹsọ̀rọ̀ lẹ́kàmẹ́ kíròǹgbà kúrú pé òun tọ́lọ̀ ń bá ní àríṣe náà láàṣẹ ìsìnkú yẹn ó jókòó tẹ̀tẹ̀rẹ̀rẹ̀ o bákan náà afáwà wà kéèyà ó ní wọn gbọ́ sùfìánù sàórì rahimahullah wọ́n sún ilẹ̀ fi dúnìá. wọ́n bi àpá náà léèrè pé kí ni ń jẹ́ ìráyé sá pé kó júwe rẹ̀ oníkéròǹgbà kéré ni. Malik bin Anas rahimahullah òun náà ní ìtumọ̀ rẹ̀ nìyẹn. bákan náà Ibrahim bin al-Ash'as ó ní mo bi Fudayl bin Iyad léèrè nípa kí ni wọ́n ń pè ní zuhd. الزهد القناعة وفيها الذين قال وسألته عن الورع فقال اجتهاد المحال والآثار عن السلف والصحابة والتابعين ومن بعدهم من علماء المسلمين في فضل الصبر على الدنيا والظلم فيها وقدر القناعة والرضا بالكفاف والاقتصاد على ما يبني دون التكسر الذي يلهي ويسقي أكثر من أن يحيط بها كتاب أو يشتمل عليها ماء والذين زوى الله عز وجل عنهم الدنيا من الصحابة أكثر من الذين فتحنا عليهم أسرافا مبركة. أري آه، إبراهيم بن الأشعث رحمه الله أنه بفضيل بن عياد ليري رحمه الله تعالى nípa فيك kí ni ń jẹ́ zuhd ìráyé jíjó ayọ̀ ọkàn ọ̀fíì àlọ́kùnà ṣùgbọ́n kẹ̀sẹ̀ pé yẹn kàn yọ ayọ̀ ọkàn yẹn lásán ọ̀rọ̀ tún bẹ fẹ́ni tó yọ ayọ̀ ọkàn yẹn o ó ní wàá tún bílẹ̀ ìfẹ́ ọ̀dà kí ni wàá la fi differentiate ẹ̀ láàrin kí ni o àlewàrà ó ní sẹ́rí wàrà táwa máa ń pè lásàjẹ́ ọlọ́run náà ni ìjìnàbùl maharimi wal atharu àni sálàfi sọ̀hábàtì wàtàbíìn ومن بعدهم من علماء المسلمين في فضل الصبر على الدنيا والزهد فيها wọ́n ní wọ́n ti ń jẹ́ àlùwárà wọ́n ní kéèyàn jìnà sí gbogbo nǹkan tó bá ti jẹ́ haram ọlásàjẹ nìyẹn ìyẹn ni pé ibi lélẹ́yìí ibi lélẹ́yìí kéèyàn wá mú ìtọ́jẹ́ rí nù rẹ̀ láàrin ibi ìdẹ̀ làwọn rìn yẹn wá ni wọ́n fi máa ń sọ fálásàjẹ nìyẹn sinabul mahari wọ́n lè rí àwọn àsáàrù tó wá látọ̀dọ̀ àwọn sálàfù àtàwọn sọ̀hábà àtàwọn ẹni ìṣáájú rere tó tún tẹ̀lé wọn àtàwọn nínú àwọn afá mùsùlùmí nípa ọlá tí ń bẹ ń bi kí yẹn ṣe sùúrù lórí ayé kí yẹn rí ayé sá àti àjùlọ tí ń bẹ fún kọ́nẹ́à ayé ọkàn wọ́n rí dọ́ bíi káfá àti kí yẹn yọnu sí ohun tí ọba ti tó yẹn àti kí yẹn dúró lórí nǹkan tí ó tó ni dúró nàìjíríà sórí lẹ́bi yóò lè wọ́n yóò lò fẹ́ yàtọ̀ sí ká pọ̀ ní dúkìá èyí tó ṣe pé yóò mú yẹn gbàgbé ọ̀yẹ́ sòkè tí ó sì mú yẹn ta ẹnu àlà. ó ní sẹ́ rí ọ̀rọ̀ àwọn olùmọ̀ lórí ẹ̀ láwọn orípa tó ń tí ń sọ láti ń bẹ fúnrú eléyìí akitaro mi náà ni yòóhì tọ́lí ha kíta tíra kí wọn lè kọ́ kó lè kó gbẹ wá. àwòyẹ sẹ́mi la ha báàbù kódà báàbù kí wọn lè sọ ìyẹn ni pé kákẹ́gbà túmọ̀ díẹ̀ tá a ti gbọ́ yìí náà ni nípa kíní jẹ́ zuhud àti wàrọ̀. والذين زوى الله عز وجل عنهم الدنيا من الصحابة أكثر àwọn ẹni tọ́lọ́wọ́n ọba ká ayé tọ́kájọ fún nínú àwọn sọ̀hálà wọ́n pọ̀ gan jẹ́ àwọn ẹni tí ó sin fún lọ yàrá àdé àáfà mọ́tò àáfà tó sin fún ní àdìpẹ̀lú àdìpẹ̀lẹ̀ wọ́n pọ̀ rẹpẹtẹ táwa ni wọn ní sọ nípa bẹ́ẹ̀ wọ́n tún fún aláwọn ìgbà wa mi látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam. الله عز وجل ليحمي عبده الدنيا كما يحمي أحدكم مريضه الطعام يستني. wọ́n ní ànábì sọ̀lá ṣọlá ń sọ pé ọlọ́run ọba ó lè sọ ẹrú rẹ̀ nípa ohun tí í ṣe ayé tí sọ nípa ayé gẹ́gẹ́ bí ẹnìkọ̀ọ̀kan yín ṣe máa ń dáàbò bo aláàárẹ̀ rẹ̀ nípa oúnjẹ tó bá gbádùn òun ni wọ́n lọ wá fún kí lọ wá tún lọ jẹ báyìí ẹnu ẹgbẹ́ kò lè kà ọ̀ fún wa tẹ́lẹ̀ lọ́wọ́ ti di bí ọ̀gá wa ní mílíkì náà lọ́wọ́ wa àkàrí lọ́wọ́ rà náà nìgbẹ́ sóde ló wọ́n gbà mílíkì ẹ̀bà sì níyì òun là máa ń gbé fún tẹ́lẹ̀ ọjẹ́bà á tún gbé kàrí fún á tún dá sínú ẹ̀wà bá a máa ń fún tẹ́lẹ̀ nìyẹn. أني يعني وهذا والله والله أعلم نظر منه عز وجل لذلك العام فرب رجل كان مدينا أبدا صدقه وعصيانه لربه عز وجل وانتهاكه لحرمته ورب رجل كان الفقر سبب ذلك كله له وربما كان سبب كفره وتعطيل فراغبه وهما طرفان مذمومان عند العلماء. ọ̀nà ìṣẹ́rí lẹ́yìn ọlọ́run ló mọ̀ jù ó ti fẹ́ǹdì lórí ìwòye ọlọ́run ọba subhanahu ẹrú rẹ̀ sẹ́ni yìí sọ yẹ kó lówó ni àbí kó tó sí. mélòó mélòó léèyàn tó fi káàní lọ obìnrin ó pé mẹ́rin yóò tún máa wá karùn-ún kẹfà káàkiri ìbówó làwọn obìnrin wá wọ́n bá tó sì nígbà bá kọlu dàrún sí wọ́n dà ló wà ìsìyá ni ilẹ̀ rọ́bì ọ̀rọ̀ yẹn mélòó mélòó léèyàn mi tó ipé sábà bí ọ̀rọ̀ lọ́mọ máa bí apá ṣẹ̀dá rẹ̀ ọ̀tí hákìhì ilẹ̀ fọ́ọ̀mùmátẹ̀ sábà bí ọ̀rọ̀ lọ́jọ́ sì máa fi fa ìwọ ọlọ́wọ́n ọba ya afagagá yẹn ya ó ti pẹ́ǹdì ìhun tọ́lọ́wọ́n ọba bá wò nípa rẹ̀ ṣèṣe pé ó gbé yẹn tèmi wá ó pé ẹni tí ọba ti láyé à ṣé àdìsí yẹ wàá rí bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ó ti ohun tó ṣe déédéé kálù. ọ̀run barọ́ jùlẹ̀ mélòó mélòó wà lẹ́nu bíi ṣe pé kánẹ́l fák ṣe pé títòṣì òun ló kùn fa gbogbo ẹ̀ fún ẹ ní ìjọ yapa kódà ó lè jókòó fa sísá ìmúrí rẹ̀ ó lè jókòó fa tí òfin ní sọ̀rọ̀ yẹn torí kó tòṣì lórí bẹ́ẹ̀ méjèèjì etí méjì kan ní ta bú lọ́dọ̀ àwọn olùmọ̀ tọ́ba já sí pọ́rọ̀ ló ṣokùnfà tí yẹn fi yapa ọlọ́run tọ́ba jó sí ló ṣokùnfà tí yẹn fi yapa ọlọ́run kò sí ìtọ́ da ń bẹ̀. nínú ẹgbàá tí wọ́n gbẹ́gbẹ́ gbàá ká tẹ̀ ní àfitẹ́lẹ́ ilẹ̀ wọ́n gbẹ́gbàá wáyé látọ̀dá ní sọ́sọ́lá ti ń tọ́ka sí pọ́wà náà rẹ̀ pé اللهم إني ó fẹ́ fi tẹ̀lé ọ̀rọ̀ tá sọ wájú yẹn gbé ọ̀rọ̀ ó lè sọ yẹn dọ̀tá ọlọ́run tọrọ yẹn lọ́rọ̀ nígbà mi ń tàwọn sì dẹni egú nìyẹn ó sì ó lè sọ yẹn dọ̀tá ọlọ́run ẹlòmíràn láti rí gẹgẹgẹ ní wá ń kírun ẹ̀dá kan ṣètò ọ̀bá tí wá kírun lóṣù rí òun ò lówó ẹ̀ wá ní kóun máa wá sí lọ́hùn tọ́ tí wá sí lọ́hùn lóṣù wá lówó sọ fẹ́ wà nkankan fi ti ọ̀rọ̀ nìní. ìtumọ̀ tó lálàáfíà ni sá ṣùgbọ́n ẹ̀gbà wáyé kan lẹ̀. òun náà ní gbólóhùn pé aláhùnmá tí wọ́n lọ́n sọ sálámà ń sàdọ́ àyè pé aláhùnmá inni a'udhu bika min ghina mọ́bùtì ọ̀f. ọlọ́run mò ń wá ìsọ rẹ̀ níbi ọ̀rọ̀ èyí tó ṣe pé ọ̀sán yẹn dẹ́ntẹ́ wọn àti fáàkì mọ́tò ọ̀rọ̀ tí ó tún mú yàn kankan ẹnu àlà ọ̀fákiri múùntì àti òsì tí mú yàn gbàgbé ọlọ́run mú wá sọ̀rọ̀ náà ọ̀bá ẹ̀rí bákan náà nínú àwọn ọ̀rọ̀ míì tí wọ́n tún lọ fi ti ànábì sallallahu alaihi wasallam tí ó fi yé wa gbígbé àníṣẹ́ ó dìpẹ́ndì ohun tọ́lọ́run bá wò pé bọ́rùn yẹn ṣe máa jẹ́ ọ̀rọ̀ ń gbà mí ó lè sọ ìdọ̀tọ̀ ọlọ́run oṣù ó lè sọ ìdọ̀tọ̀ ọlọ́run ọlọ́wọ́ àánú àdúrà tó ń sọ sọlá máa ń sè níbi aláhùnmá. Allahumma inni a'udhu bika min al-ju' fa innahu bi'sa al-taji'a wa a'udhu bika min al-khiyana wọ́n ní ọwọ́ àánú àdúrà yẹn pé ìwọ ọlọ́run ló ń wá sọ rẹ̀ mi náà lè jọ wá kúrò níbi ebi fa innahu bi'sa ad-daja' ó burú ní ohun téèyàn máa ń fi téèyàn máa ń sùn sí ebi ó lè sọ yẹn dẹ́n tí ó fẹ́ kọ́tọ́lọ́ a'udhu bika min al-khiyana mo ti ń wá sọ rẹ kúrò níbi ìjàmbá fa innaha bi'sat al-bitan òun náà burú ní ẹni tí máa ń wà ní ẹgbẹ́ alájọrò tí ọjà wọlé wà dé yẹn wọn gbọ́dọ̀ jíjẹ Ọlọ́run sallallahu alaihi wasallam sọ Allah ọba dẹ́dà níbi òsì àìníyányá àti yẹpẹrẹ nítorí wọn wá sọ fún níbi sísàbòsí pé àbí kí wọn sàbòsí fún àbí kan sẹ́ìmọ̀ kan àbí káwọn yẹn sẹ́ìmọ̀ kan nínú àdúrà rẹ̀ èyí tí tún máa ń ṣe. a máa sọ pé. Allahumma inni as'aluka al-huda wat-tuqa wal-'afiyata wal-ghina. Ó wà nínú àdúrà rẹ̀ tí máa ń sè. Igbe ìwọ ọlọ́run, mo ọ léèrè àlìhúdà, ń ọ ọ àáfíà ònílé عافية الغنى àtọ̀rọ̀ هذه نعم والدليل على أن التكلل من الدنيا والاقتصاد فيها والرضا كفاف منها والاقتصار على ما يكفي ويغني عن الناس أفضل من الاستحسان منها والرغبة فيها وأقرب إلى السلامة معه. آه أيوة طاقة lórí mímọ̀ ayé ní kékeré àti wíwà níwọ̀ntúnwọ̀nsì nínú ayé àti ìyọnu sí àlìkáfà kí yẹn gba títọ́ nù rẹ̀ àlékùtù sọ̀rọ̀ àlàmọ̀ yẹn tí ó ṣe pé yẹn ó sì dúró lórí nǹkan tí ó tó yẹn tí ó tún lọ yẹn lọ́rọ̀ kó lọ́dọ̀ àwọn yẹn ọ̀pọ̀ ju kí yẹn máa wáyé pípọ̀ lọ àbí kọ́ máa lójú kòkòrò ayé kódà ó sì lè fọlà fún yẹn gan lè fọlà fún yẹn. هنا آه، حديث من آه، حديث أسامة بن زيد رضي الله تعالى عنهما وأني صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلاتي كنت على باب الجنة فإذا علمت من دخل من التأكيد وإذا أصحاب الجد مخبوطون إلى أصحاب النار إلا أصحاب النار فقد أمر بهم إلى النار وكنت على باب الناس فإذا أنس من دخل النساء ọ̀rọ̀ tá a sọ lókè yẹn náà la tún fẹ́ fi ọ̀rọ̀ tá a fẹ́ fi ẹ̀rí tì pé kéèyàn máa yé kékeré ó sì wà níwọ̀ntúnwọ̀nsì nínú ẹ̀ ọyọnu sí díẹ̀ níbẹ̀ kó sì dúró lórí ohun tí ó tó tí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kó lọ́dọ̀ àwọn èèyàn tí òfin ní máa tọrọ ọlọ́lá ju kéèyàn pọ̀ nù ayé lọ òun ló sì lè fọlà fún yàn pípọ̀ jù ìyẹn ó kílẹ̀ àtiwá pẹ̀lú àríyèsí Usama bin Zaid ìjọba ọ̀tàlá àdìgúnmọ́ ẹgbẹ́ àfi amáàmì ìsùnmọ́ kọ́ máa pọ̀ jù wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àṣálà ń sọ báyìí pé mo dúró lẹ́nu ọ̀nà àlùjẹ́nà mo wá rí fáwọn tó pọ̀ jù tó wọ̀ ọ́ àwọn mọ̀sákìn àwọn aláìní mọ wá rí pé ashabul jad àwọn tí wọ́n ní ọ̀rọ̀ mahbusu wọ́n dì wọ́n mọ́lẹ̀ wọn òye wọn rí bẹ́ẹ̀ illa ashaban nar ọkẹ ìjáde pé àwọn tí ó wọ náà ọbẹ̀ fún àwọn tó ń dè mọ́lẹ̀ yẹn má lérò pé wọ́n ń lọ náà o ọkẹ ìjáde pé tí ó wọ náà faqad umira bihim ila bí wọ́n ti jìyà mo lè pé àwọn tó pọ̀ jù ń bẹ̀ tọ́wọ́ ojú àwọn obìnrin ni ẹ̀rí àdéhìsì yí tọ́lá láàfíà ni jẹ́dù lọ́dọ̀ wọn òun ni alùkínà ọ̀rọ̀ ni o ìṣẹ́ni tí ó ṣe ìyàpọ̀ ẹnu lórí ẹnu gbogbo àwọn olùkọ́ àwọn tó ní owó wọn pẹ́ àwọn tálákọ̀ọ́ ti wà lójọ́ ṣáájú ó yẹ pé ó má pọ̀ jù wọn bá wọn téèyàn mú tí ó fi ráyè máa sin lọ́run tí ó máa jẹ tí ó máa mu tí ó fi rọrọ̀ kó lọ́dọ̀ àwọn èèyàn kí ẹ dákun ẹ fún mi yàgì. irú ẹ̀ náà ni èyí tó wà lẹ́yìn rẹ̀ ànídìí látúnṣe tuntun kà mọ́ èyí tó tún pọwọ́ lé náà tún ni eléyìí náà yẹn hadithi àti umama albahili radiyallahu ta'ala anhu ṣùgbọ́n hadithi da'if lòun jẹ́ آه، أني أتت النبي امرأة أتت النبي امرأة ومعها صبي تحمله وليدها آخر قال لا أعلمه إلا قال وهي حامل فلم تسأل رسول الله صلى الله عليه وسلم شيئا إلا أعطاها ثم قال حاملات والدات رحيمات بأولادهم لولا ما يهدينا الى ازواجهم دخل مصلياتهن جنه. هنا آه. ابي امامه ابي امامه الباهلي رضي الله تعالى عنه. ولو بينك وابا النبي صلى الله عليه وعلى وسلم قصد دوما كيكي داني لا تعبك هذا معها صبي تحمله ọmọdé kan wá pẹ̀lú ẹ̀ tó lóyún ẹ̀ ní ẹja òbíyẹ́ di ha á ọdẹ gbé mi lọ́wọ́ káwọn èèyàn máa bá yẹn sínú ọmọ pé ẹ̀jọ́ kọ́dún méjì ẹ̀dá kù kí lọ́kàn níbẹ̀ ìdá àti dandan ní kọ́kọ́ ọdún méjì aláwọn níwàlíwàlí dáàtò yorùbá ìnà àwùlẹ́dà húnná àwùlẹ́yìn kàmìlẹ́yìn ìmọ̀ ni àrọ́dà àníyàn tí mọ̀ gbọ̀dọ̀ ìgbà àwọn ọ̀yá lọ́mọ wọ́n á fọmọ lọ́yàn ọdún méjì gbáko ẹ̀ńdọ́ bá fẹ́ kó pé ẹ̀rẹ̀ máa ń sọ fún wa pé ọdún méjì gbáko yẹn kò túmọ̀ ó dìpẹ́ǹdì bóbìnrin bá ti lóyún pẹ̀lú àlàyé tó wà ní sátúlà ẹ̀kọ́fù ẹni wà hamluhu wà fisọ́luhu àlàáfíà ṣàfà àtà ìdá balagha ashud bàbí ń sọ dáadáa bí àti láàrin àbínibí méjèèjì tó fi lẹ́tọ̀ọ́ sí ká ṣe rere kọ́mọ ṣe rere fóònù. ni wàhámlùhù wàfìsọ́lùhù tàlàfíùnì ṣà olóyún ẹ̀ nínira obì nínira wàhámlùhù wàfìsọ́lùhù tàlàfíùnì ṣà. gbà tó fi gbọ́mọ yẹn dání tó fi wò wọ́n olóyún ẹ̀ ọ̀hàmẹ́lá rẹ̀ náà tóbi wá wò wọn gbogbo ẹ̀jẹ̀ thirty months ọgbọ̀n oṣù òun lọ jẹ́ sọ níbẹ̀ yẹn ni afáwọn Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma àrùdọ́ọ̀fùmọ́ làwọn fi fàáyọ pé aqallu muddati lilham sittatu ashhur gbèdéke ìgbà tóbìnrin lè fi lóyún lórí pa àti bímọ náà nìyẹn ọmọ tó pé náà ní oṣù mẹ́fà ìyàkóbìnrin kẹ́kọ̀ọ́ kọ ní lẹ́yìn oṣù mẹ́fà ló bímọ ọkọ tọ́sẹ̀ ẹ̀fẹ́ náà ló di nǹkan rẹ̀ ọ̀rọ̀ ni àtúnṣù mẹ́sàn ti pé ni ó ti gbóyún sára wa gbé sára wa bò ọkọ tuntun náà ló pẹ̀lú àyà yìí ìgbà yẹn ó ti máa kíyà yìí pé tí a bá yọ oṣù mẹ́fà fóònù nínú ká ti sẹ́wọ̀n pé twenty four ni ó sì ń pé tó bá bí kì í sẹ́nu bí kọ̀ọ̀kan tó two years ni náà bá ti bí ọmọ oṣù mẹ́fà tí wọ́n fi òǹkà àgbà pé ní tó tí wọ́n ń bèrè oṣù méjì wọ́n fi kù. Ìgbẹ́ wá jẹ́ nine months. Ọba yọ nine tó mẹ́ twenty one náà ni ó. Lè fi twenty one kan fi tọ́jú ọmọ. Obìnrin ń bi tẹ̀léra wọn tọ́lọ́run bá ní kọ́ rọrùn. Àṣé ládàá ń bẹ́ńbẹ́ tí ìbá ti pàdé sí ìdọ̀ ayé òun lóbìnrin tó lọ bá nẹ́bí sọ̀lọ́ àlùsọ̀lá ọmọdé kan sì ń bẹ tí ó lóyún ẹ̀ tó á gbé mi dání. wọ́n máa bí lórí ara wọn ní bọ́lá ló ṣe fún ẹ ẹlòmíì fẹ́ bí òun ọ̀dẹ rí ọ̀rọ̀ sáà lọ sí ìṣìnà táwọn èèyàn á ní sọ̀hún lẹ́nu tó sọ́nà wọn kó lóbó ni. kọ́lá lẹ́ àìlámùbù ìlà kọ́ọ̀lù wọ́n lè mi ọ̀mọ̀ àfi èmi ọ̀mọ́ àfi káwọn sọ sọlá máa sọ báyìí wàyà hàmìlú sọlámtẹ́sì alìrọ̀súlọ́ lọ́hì sọlọ́lọ́hù alìsọ́lọ́m ṣẹ́yán ó ní kọ̀wá bí òjíjẹ́ ọlọ́wọ́ bá ní ìrẹ̀kẹ́ àfikó hmm. ó ní àwọn àtọ́fẹ́ hàmìlátù àwọn tí wọ́n ń lóyún wàlìdátù tó bímọ rahimatù Hmm. láwùlà àmọ́ yà sí iná ilá àzíwájú ṣe tí ìbá sí mú tí wọ́n máa ń ṣe sọ́kọ wọn ẹ̀fọ́ àwọn obìnrin ṣe dáadáa àwọn kan fi máa ń ṣe wáàsí fẹ́ ni wọ́n bá sẹ̀ fẹ́ ìyàwó pé tọ́ bá ṣe dáadáa ó ṣèṣì ni àpé yọ́ máa ṣàṣìṣe ni ìwé ẹlòmíì lè ní ìgbà tó wọn àti ẹjọ́ ń sọ̀rọ̀ àwọn lò tó five years láti ẹ̀nà ẹ̀kọ́ kéèyàn máa ṣe kókùn bẹ́ẹ̀ aburú ọ̀ máa wọ̀ ní gbèdéke ẹlòmí ò gbèdéke ọdún mẹ́rin lẹ́yìn lè fi ṣe kò sí ọdún kàdé òbí kọ́ọ̀tù àti ọba ti yanjú náà wọn á kó lọlé ọkọ rẹ̀ náà ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n á lọ kọ́ọ̀tù ara wọn fọ́dún márùn-ún yìí náà nìyí kò lè lọ ọ̀sẹ̀ kan tí ó fi ọ̀sẹ̀ ẹlẹ́gbọ̀n bá padà wọlé ṣépo oníwà yìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó lè yàn ilé ìmáàmù ọ̀sẹ̀ ni tí ọ̀rẹ́ tí ọ̀làlùkáwà nígbà bá dọ́dún yẹn àgbẹ̀ à ń lọ bí dárúsọ ní four thirty after five ní odò múra tán ah níwọ̀n tó ṣe pé gbà tẹ́ ẹ fi ń cut tẹ́ ẹ bá sọ pé four òdìdé onílé ìṣẹ́jú kan bí sábà ti máa ń wáyé lọ́pọ̀lọpọ̀ nìyẹn yàrá láìsí alhadis ọba ikọ́ lọ lálàáfíà ní bàbá dá pọ̀ òní àwọn tí wọ́n ń lóyún wọ́n ń bímọ wọ́n ń ṣàánú àwọn ọmọ tí ìbá tí wọ́n máa ń ṣe fọ́kọ ni dákàlà mùsàlìyà tó fún nálìjẹ àwọn tí ń kírun láàrin wọn ó láwọn wà lìjẹ náà gbọ́nyàn ó lè má jẹ wọn fẹ́ wà lìjẹ náà nìtumọ̀ rẹ̀ wọ́n bẹ́ẹ̀ káwọn obìnrin máa ṣe dáadáa sọ́kọ̀ má nìbí náà wọn láti ti ìfì lómi máa ṣàbúrú sọ́kọ̀ rẹ̀ àdéhùn àbí ìrọ̀rọ̀ míì tún ni ọ̀dẹ̀ aláwọ̀ قال رسول الله صلى الله عليه وسلم لقيت صوتي أشاركهم في الجنة خير من الدنيا وما فيها طيب ومن خيط آه، صوت حدكم دي دي بعساني خلقاني لالو جنة عساني نوزر عمان لالو جنة قول له رجوع بايلا ها آه. ayé àti ohun tí ń bẹ nù rẹ̀ lọ ìyẹn ni pé ọ̀run yẹn lọ́yẹ kákàtì káwọ́ náà dáadáa ò láàsì abákidé wọn bá ohun tó àjẹ tá a mú káàfin ni máa tọrọ lọ àwọn èèyàn ó ti tó ju ká múra sáyé kankan kan lọ lábẹ́ mi máa yé ń kékeré èyí tó ti ṣẹlẹ̀ sáwọn ẹni ìṣáájú wọ́n tún fún alẹ́gbàá kan látọ̀dọ̀ àtọ̀ràmọ́ ọ̀bùn àwọ̀. lọ́wọ́ lọ́wọ́ sátọ̀rọ̀ kò lè wọ́n fẹ́ wọ́n bá kẹ́ àbùkẹ́ àìṣèlú ìdẹ̀nu. فقيل له ما يبكيك يا أبا محمد فقال كان مصعب بن عمير خيرا مني توفي ولم يترك ما يتكفل فيه ولم توجد له إلا برده كان إذا بثي بها رأسه بدت رجلاه وإذا بثت بها رجلاه بدأ رأسه وبكيت بعده حتى أخرجت من الدنيا وأصابت مني وما أحسر وما أحسرني إلا لست عن أصحابي إلا فتح الله علي من من ذلك وجعل يدي حتى حتى فازت نفسه فارق الدنيا رحمة الله عليه. آمين. خوف والد على قد عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه فجاء إمام وجيش الله صلى الله عليه وسلم àtọ́sáájú kí wọ́n bá nàbí sallallahu alaihi wasallam. wọ́n lè rí àfa Abdurrahman bin Auf radiyallahu ta'ala anhu nígbà tó fẹ́ kú láyé. ọ̀rọ̀ àsunkún tó lé kókó wọ́n sọ pé kí ni ń pa ẹlẹ́kùn rẹ̀ bàbá bọ̀ wá wọn kọ́ Musa ọmọ ọmọ ẹ̀kú tó lóore jù mí lọ mo ṣàbò máa kú tó tún jẹ́ ọmọ ọlọ́lá ọ̀làmúyẹ torokù mọ́ yòókà fanu fi aṣọ tí wọ́n fi sí kò fi lẹ́ àbí ọ̀tún ọ̀làmùtú jadúláwò ẹ̀là bọ́rùdà òun sì ní awọ́lù sẹ̀fíìrì fìlì islam táwọn sọ̀sọ́lá ń kọ́kọ́ rẹ̀ tó máa lọ bá kọ́ wọn lẹ́sìn Mádínà àmbásádà àkọ́kọ́ nìyí. kò a tiẹ̀ àárín kankan fún ju aṣọ aṣọ kan lọ kánà ìdá àgùntì àbí ara sùn nígbà òkú náà tá bá fi bò ó lórí padà tèrè jìlá ẹsẹ̀ méjèèjì máa hàn gbélé yìí ń sọ nípa pé ká máa yé ń kékeré rí wọn sọ ti bí tá a bá bu ẹsẹ̀ méjèèjì padà ara sùn ó tún hàn nígbà a fẹ́ afáwà abdulrahman bin auf radiyallahu ta'ala an ó ní èmi wá sẹ́kùn lẹ́yìn ẹ̀ Mus'ab bin Umair hatta asabtu min ad-dunya wa asabat minni tẹ́mi fi wá gẹ̀ẹ́sì ayé báyìí mo fi rí nǹkan láyé asabat minni ayé náà mú lára ṣáájú àwọn èèyàn mi bima fataha Allahu alayya min dhalik pẹ̀lú ọlá tọ́lọ́run sí fún mi òǹdè ni wọ́n máa jẹ́ fún mi bí oníjẹ́ tètè rí kẹ́lì ọ̀jà àlàyé bukí wọ́n láfa bẹ̀rẹ̀ sí ní sunkún hatta fáwọ́tọ̀ sí nafsu kẹ́mi rẹ̀ fi padà bọ̀ ọwọ́ kò láyé kọ́lọ́n kọ́ bá lè ká fà wá. Ibn Abi Labiba wọ́n lọ́wọ́ látọ̀dọ̀ Sa'ad ìyẹn náà sọ fún ti ọlọ́run sallallahu alaihi wasallam sọ báyìí pé خير الرزق ما يكفي وأفضل الذكر الخفي. ẹ ò kájẹ níyẹn náà lẹ èyí tó lóore jù nínú àrísìkì ni tí ọba tó yàn bóun lẹ lẹ náà ó ti jọ àwọn nǹkan tá a ti kà tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ tó gbádùn sánẹ́dù ẹ lè lẹ kẹgbà wá ọ̀rọ̀ yẹn lẹ ṣùgbọ́n nǹkan tó ní ìsùnmọ̀ tó lálàáfíà ni. wa khairu dhikri èyí tó sì lóore jù nínú àzíkiri lè ní ẹ̀ bá ń ṣe ní pamọ́ téèyàn fi pariwo tòtí yẹn bá lẹ èyí tó tẹ̀lé lálàáfíà èyí tó wá nù hadith àbí ìkọ́rọ̀ ọ̀jà láwùjọ àjù wọn nà jíjẹ ọlọ́run sọ sọlá sọ pé. ọlọ́run bá ní bí arísì kí mọ̀lẹ́bí ànẹ́bì kalẹ̀ ní oúnjẹ bí ọba ti tó ìyẹn náà ti dáa ẹ̀ wọ́n adúrú nǹkan táwọn ó kó wájú ẹran máa tọrọ ẹlòmíì tó ṣe fóun nìkan ló ní gbogbo sẹ́yìn tọ́bẹ̀ ní gbogbo sẹ́yìn tán yóò tún bẹ̀rẹ̀ pé kóun ò ní ọ̀yọ́ tọ́ba ní ọ̀yọ́ tán ẹ̀mọ̀ pé bàtàn ló tóbi jù nínú gbogbo áfíríkà nínú àwọn stéètì láfíríkà yóò ní kóun ní gbogbo ìbàdàn kò ní sáláì má gbàgbé àti béèrè kánò kóun tiẹ̀ ní kánò kánò kò sí pé kápá àtẹ ọba dá àrọ̀ báyà àwọn ará kánò ọ̀sẹ̀ gbàṣẹ ni kí wọ́n tó jáde kí wọ́n tó jẹun tẹ̀sí èèyàn ni ẹ wá wò bẹ́ẹ̀ lọ́wọ́n òjijì ọlọ́run sọláàrọ̀ sọlá ìgbà àríṣìkì Muhammad bá ń fẹ́ lóúnjẹ tító. ẹ rí bẹ́ẹ̀ Yorùbá náà máa ń wí pé tẹ́bí bá kó lù sẹ́yìn sẹ́kù sí sẹ́bí ẹ̀ fi lọ́dún. a sọ pé ẹnìkan wà ń sunkún wọ́n ní kí ní ń pọ́ lẹ́kún ó lásọ tó ń rí wọ̀lú sí òwò lọ́wọ́ ni. tàbí yẹn sọ ọmọ kékeré tó lóun ọ̀rá sọdún wà ń sunkún ṣé àsìkò kòròkòrò kòrónà tó ti pé òun bí ọmọ òtí ìròjẹ tí ó fún ni ọmọ aṣọ pé òun sunkún aṣọ kọ́ máa sùn yóò gbé koro bá fún kó mi ojú rẹ̀ fi kúnnù rẹ̀ so nípa bẹ́ẹ̀ níwọ̀n tí ó tó yẹn tí omi pọ̀ jù ní oṣù láyé sí lọ. afáwa Ibn Umar radiyallahu ta'ala anhuma àwọn náà pé òjíṣẹ́ ọlọ́sọ̀ọ́sọ láwọn wípé ألا أبشركم يا معشر الفقراء إن فقراء المسلمين يدخلون الجنة قبل أبنيائهم بنصف يوم خمسين خمسمائة عام. لا يقول ولا قرا. àfikà tó ṣe o lọ́run dákun já rọrọ̀ kó lọ́dọ̀ àwọn èèyàn aláyè sí lọ́run wa dáadáa. afáwọn abdullahi bin umar radiyallahu ta'ala ni wọ́n lè jíjọ́ lọ́run sọ́lá ń sọ pé ẹ jẹ́ ń fún yín nírò ẹ̀yin tẹ́ ní tẹ́rí ìnẹ̀fọ̀kọ́rọ́ àlùmọ́ọ̀mìnì àwọn aláìní nínú àwọn tí wọ́n nígbàgbọ́ sọ́lọ́wọ́n bá dẹ́dà yẹ̀dìkùlù náà lè jẹ̀nẹ́ta wọ́n máa wà lè jẹ́nà kọ́bùlà ákìníyà èyí ṣáájú àwọn akọ̀rọ̀ bìnní sùn yá omi ìlàjẹ ọjọ́ ọwọ́ àṣàlàyé kí ni ní sùn yá ìlàjì ọjọ́ five hundred years ọ̀hún ni àwọn tálákà máa máa fi wà lójẹ́ńdẹ̀ káwọn olówó káàdà òbí ti máa ń kàwọn lẹ́ẹ̀kan náà wọn ní láyé ó tó àádọ́rùn wọn sọ ah, ẹ̀kan gbẹ̀yìn ìlàjì ìlàjì ọjọ́ five hundred years ní làwọn máa ti wà lójẹ́ńdẹ̀ káwọn olówó tó sẹ̀ máa wọ̀ àwọn olówó bí àwọn Dangote àwọn Abíọ́lá àwọn nǹkan káwọn tó sẹ̀ máa dé àwọn tálákà gidi ó ti wọ̀ àwọn ẹ̀dá ti lò kìkì wọn láyé ìrẹ́ náà tó ní hadith tó tẹ̀lé yẹn nínú àwọn hadith mi ń jẹ́ yọ pé ayé ká mú ní kéke àti ká má ní ṣùgbọ́n ká mú kéke tí ò fi ní mú wa gbàgbé ọlọ́run bàbá dẹ́dà báyìí fáyìn láti sì fún láti ní ṣe tọ́lọ́run máa ní ìdí Khawla binti Hakim wọn lọ́wọ́ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam إن الدنيا خضرة حلوة فمن أخذ بحق بورك له فيها ورد متقول فيما لله ورسوله له النار يوم يلقاه ẹ̀rí gbogbo àwọn àtàrò tá a kó wá tẹ́lẹ̀ apá kan kúnra wọn lọ́wọ́ náà nípa ọlá tí ń à ìyọ ayọ̀ ọkàn àti ìyọnu sí ìbáwọn tọ́lọ́run ti ní kéèyàn ní tó yẹn hadithi khawla binti hakim wọ́n lọ́wọ́ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé inna dunya khadira dádájú ayé ogirin owó ojú rí tí nǹkan bá da ní rírí kódà kí wọn tó wà nínú rẹ̀ wọn bá da sẹ́ni wọn fà bẹ́ẹ̀ ni wọn fà ìmáwí lọ́pọ̀lọpọ̀ gbà bá a ti múra wa bẹ́ẹ̀ ni pé súnà yé wa báyìí tí wọ́n bá lọ mú ọmọbìnrin kan tí ọpọlá tó sì délẹ̀ tí ọ̀sámì dúdú kan lára rẹ̀. èèyàn mẹ́rin ti béèrè pé tí máa ń kírun àwọn tí ó béèrè ń lọ àwa táǹsì súnmọ́ ọgọ́rùn-ún ọlọ́run kọjá sí náìtì àwọn tí wọ́n máa ti ọmọ ń bẹ lára eléyìí wọ́n bá lọ́rọ̀ ọ̀run rẹ̀ á sì sẹ́ lórí ẹ̀ yóò kì á sì ìmẹ́lẹ́ yóò kírun orí ojú rẹ̀ yírọ̀ kì í bá sọ̀rọ̀ rí o ojú rẹ̀ rọ̀ kó bẹ́ẹ̀ ti ń wo ìrún dá ojú eléyìí rọ̀ ẹnjọ́ máa gbọ́rọ̀ lọ́jẹ́ kò sí ìmọ̀ fámìlì ẹ̀kọ́ mọ́ kẹ̀kẹ́ o so pé nǹkan wojú rí lásán ẹ̀mí ọ̀fà one báyé ti rí nìyẹn ọ̀dẹ̀rọ̀ òwojú rí green ìfúnni ẹ̀ bá ń wo ewéko tó pọn lọ nígbà tí yẹn gbin àgbàdo ojú rọ̀ fúra wọn lẹ́nu ọwọ́ gírí ní ọwọ́ ayé ni pé olùwà ọba tuntun nǹkan rẹwà àtúnfi sẹ́nu irú ọmọ tá a sọ pé èbó nìyẹn bó ṣe tún ni nígbà àwọn oṣù wọn ni ó bí yí wọ́n ní bó ṣe wà ní ọmọ àhásọ yìí Bukhari àti Muslim kódà ìbóyọ̀ lẹ́nu rẹ̀ tábà tún yé ẹ̀rí pé méjèèjì ló ti pín yẹn lẹ́ẹ̀kan náà ojú rí ó tún ṣe kí ni ó tún dùn sọ́ọ́dẹ̀ ni máa fi fa máa lágbára ànábì sọ̀lọ́ àṣàlá rò pé fọ́mọ ni àkọ́dà ha bí hákì ha ẹ̀ ń bá bá mú ayé yẹn pẹ̀lẹ́tọ̀ rẹ̀ lórí kala kò fi hàn wọn fi àlùbáríkà sí i ọba fẹ́ níní sáwà lọ́nà tó dáa kó sì náà síbi tó dáa ọ̀rọ̀ bá mo ta káwé tó ń fi máa lè là mélòó mélòó lẹni tí ń kọwọ́ bọ tí ń kojú bọ dúkìá ọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ọwọ́ owó lọ́nà tí ọ̀tọ̀ lọ́nà tí ọlọ́run ní ọ̀dà tánà sọ̀sọ́lá sọ pé ọ̀dà èyí kọ́ lọ́jọ́ wà lẹ́bí ìlú láwí ìgbàgbọ́ lèyìn ó jẹ́ adímọ̀dé náà tí kówó rẹ̀ àti pé sówó ní sí bẹ́ẹ̀ mọ́ báyìí torí bẹ́ẹ̀ ká jẹ́ oyé ọlọ́run kó sínú owó ọlọ́run ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ní ẹ̀mí ìwọ owó báyìí wà bẹ́ ìṣẹ́ ọlọ́run ní ẹ̀má wà báyìí wà bẹ́ ọ̀dà tẹ́ bá wówó ẹ̀mí ìnẹ lọ́nà báyìí ọlọ́run sọ bẹ́ẹ̀ òun nẹ síbẹ̀ láhùn náírà yà wọ̀ irúfẹ́ ni bẹ́ẹ̀ iná máa jẹ́ tiẹ̀ níjọ́jọ́ máa pàdé ọba dẹ́dà. ẹ̀rí afáwa shaqiq ó ní Muawiya wọlé tọ àbúrò ìyá rẹ̀ tó ń pè ní Abi Hashim ibn Utba ọwọ́ abẹ́wò ọba gbọ́ ẹkú. Muawiya wá ń sọ fún pé àbúrò ìyá mi àkí ló ń pọ̀ lẹ́kún náà. ṣé ìnira yẹn pọ̀ ni kí nira tó ń rí lójú ọmọ asunkún àbí òun sojú òkòrò pé sọ wá fẹ́ fayé lẹ́nu àwọn ìyàwó rẹ̀ tó ń gbádùn àbí gbogbo owó tó ń rí náà tó ń jẹ tó ń mú ṣe náà ní wíwú ní àbí kíni. ọyà. ولكن النبي صلى الله عليه وسلم وإنما يكفيك من المال خادم ومركب في سبيل الله طب وأراني وأراني قد جواز ìyáálé rẹ ni tí ó jẹ sọ jí eléyìí mú ara ìwà wọn yá láfi lè rí ọ̀rọ̀ ńlá ni o àfààní kó ńlá gbogbo òbéèrè méjèèjì tó ṣe kìí ṣe kan náà pé bóyá ìnira ni ń rí ìdí ń sunkún àbẹ́ ẹ̀kọ́ ọmọ rẹ̀ fayé lẹ́yìn ní máa gbádùn ẹyin dídí àti búrẹ́dì ní fi ń sunkún kì í ṣe bẹ́ẹ̀. walakin nàbí sallallahu ilẹ̀ yìí náà. àmọ́ ọ̀rọ̀ kan tó bá sábà fún wa kí náà òun ni pé rẹ bàbá ìnẹ́ka dáadáa mo ṣe ń wú ọba ẹ̀ mọ̀ fáwọn ẹ̀sùn sálá ń sọ̀rọ̀ ti wáyé ti wáyé ẹni yẹn sì tó sí gbà èdè kankan ìwà ń bẹ bí o ṣe ń wú ọ òbítíbitì owó kan wọn bá rọ lù ọ yóò dá àkùwà àwọn yẹn kan ó kó wa fún ọ mọ́tò owó bá dé o àfa àti gbàgbégbò tó kú tó fẹ́ kú báwa ni o ti gbàgbé nìyẹn wọn bá ní ẹ ṣé owó máa ń sú yẹn ẹni ọyá ẹgbà ten million yẹn bá wà lọ fi ṣe iṣẹ́ yìí gbọ́ yẹn lómi bá tún dẹ ẹgbà twenty million yẹn lọ ah, ìyẹn ju ten million kẹlọ bàbá aláṣọṣẹ máa ń wí bẹ́ẹ̀ bá ń wí. sàfà ti gbàgbé ọ̀rọ̀ yẹn pápátá ìgbà sọ pé àwọn owó kan ó de fún ẹ táwọn ọ̀kan máa máa kó wa wọn tó bá padà dé ìnẹ́mọ̀ yẹ fi kàmínẹ́lì mẹ́ẹ̀lì ó ti tó fọ́nú gbogbo owó nìgbò ṣe pọ̀ tó ní káàdì ọmọ ọ̀dọ́ yọ̀kan wọ̀mọ́rì carbon àti nǹkan ẹ̀gùn kan fi sàbí ilẹ̀ lọ lójú ọ̀nà ọ̀nà afáà ni mo ti ń pa mí lẹ́kùn wọ àárọ̀ ni ẹ̀kọ́ ni jàmá mo wá rí pé òbítíbitì dúkìá mo ti kó jọ tí mo ti tẹ̀lé ọ̀rọ̀ dáhùn sọ̀sálà ń yẹn àsọ́ọ̀lẹ̀ yẹn tí mo tẹ̀lé irú ẹ̀ náà lèyí tó tó wà ní abẹ́rẹ́ nínú àwọn àhàdíìsì mi tí ẹ̀ náà lálàáfíà àdíìsì bọ́dá àbúráìdá al-aslami látọ̀dá nẹ́bí sọlọ́ àlọ́sọlọ́. yẹ́sì àhàdàkùn ìnà dúnìyà kọ́ àhàdàkùn àhàdàkùn ìnà dúnìyà kọ́ ọ̀dẹ́mùn wọ̀lọ́kẹ́. fáyìn ló lọ ó ní yóò tó ẹnì kọ̀ọ̀kan yín láyé yìí káàdì mú ọmọ ọ̀dọ́ yọ̀ọ̀ká ti ń kẹ́yìn. ní ẹ̀bá tó bí tí ń tira rẹ̀ tọrọ ọ̀rọ̀ ń tó sọ eré fóun náà lọ yẹ kó máa lọ fẹ́nẹ́ ní ìdí àwọ̀ ọ yẹ kó lẹ́nu tí ọba tó jẹ wá sórí àga ó lè má jẹ ìyàwó mi ó yẹ kó lẹ́nu tí ó pè rẹ́ńsẹ́ ó yá wá bá ń lọ́jà ọlọ́wọ́n gàrí wá wá bá ń lọ́jà lọ́rẹ́ ìlúbọ́ wa kádìmù mi mo ti ń túmọ̀ pé yẹn rọrọ̀ nìyẹn ó ti tó ẹnì kọ̀ọ̀kan nínú gbogbo ayé bó ṣe tó ìkó ọmọ ìkàbà àti nǹkan ẹ̀bùn tí èèyàn bá fẹ́ yẹpẹrẹ kó nínú tí ó kù bí àgbà ṣe kàdá ó ní tí èèyàn bá fẹ́ yẹpẹrẹ kọlẹ́sì tí ó máa gùn kọ́ bàtì rẹ̀ kó nílé tí ó máa gbé kọ́ bàtì rẹ̀ mo lè yàn fi ní yẹ̀yẹ̀ mo ń kẹfẹ́ lásìkò rẹ̀ láti yẹn ní odidi òbítíbitì fámílì tọ́wọ́ àrọ̀ ogun ọ̀dà tó ju títí ọlọ́mọdé ọ̀kadà ọ̀tàn wọn bí tẹ́sí lọ́jì. òun làwọn sọ̀sálà sọ pé mo rí eré ọmọ nìyẹn mùsùlùmí ilé tọ́fẹ̀ nǹkan ẹ̀gbọ́n tí wọ́n kì í ẹ̀kẹ́ kù náwó. àtàládùúgbò tọ́jà nínú ìgbà wà ní ìyàwó tọ́jà. bákan náà nínú àwọn ọ̀rọ̀ míì láfi pé ká máyé kékeré náà ni. هذا قال سعيد بن سيد رحمه الله ولا عبد الله بن مسعود عبد سعد بن مالك هل أصابه سلمان الفارسي قال فبكى وقال له ما يبكيك قال أبذل مجده إلينا رسول الله صلى الله عليه وسلم لم يحفظوا منا أحد قال ليكن بلاغ أحدكم من أحدكم أحدكم من الدنيا rọ́ọ̀kìbì ẹ̀rí wọ́n ní abdullahi ọmọ mas'ud àti sa'ad malik radiyallahu ta'ala anhuma àwọn méjèèjì lọ bẹ salman farisi wò ó wá já pé gbogbo wọn tọrọ bá dé bí máa ń ṣẹlẹ̀ nìyẹn gbà kú bá dé lẹ́yìn tó bá rẹ ìjà síkọ̀ yẹ kí n tó léyìí tí àsọ́ọ́lẹ̀ kan tó ti ṣe ọlọ́run sọ fún wa ni lam yahfazuhu minna ahadun sẹ́yìn lẹ́wà sọ àwọn èèyàn rẹ̀ àwọn orí sọ́yì ọ̀sẹ́ nìkan tó sọ àsọ́ọ́lẹ̀ kí là sọ́ọ́lẹ̀ náà ti ọlọ́run jẹ́ oyé ọ̀rọ̀ ó dé pẹ́ẹ́ tó sì yẹ gbàgbé ẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ bìtìbìtì dúkìá gbọ́n liyekun balaahu ahadikum mina dunia kọjá sí pé ohun tí ó tó ẹnì kọ̀ọ̀kan yín láyé kàzáàdì wà òkè bí ẹrù tẹni tí ń tráfù máa ń dì lọ àjò ọ̀dà bẹ́ẹ̀rù oṣù kan bóun ni ó ti tó náà yìí yóò náà paríparí rẹ̀ bẹ́ẹ̀rù oṣù kan ọ̀dà ìrìn àjò jẹ́ ló wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣe ìrìn àjò olóṣù mẹ́ta lọ àbọ̀ ọ̀yá jẹ́ oṣù mẹ́fà oúnjẹ oṣù mẹ́fà dì í bò ló ṣe fẹ́ tó làkúnmí òkùnkù kò àpò rẹ̀ sì mélòó lọ fẹ́ jẹ lóṣù mẹ́fà àtàwọn nǹkan ló fìṣe tí làkúnmí máa kú tọ́jẹ́ sì wọ̀ nìkan ṣéun tí gbogbo àwọn àmúnìyàn gbogbo akọ̀sẹ́ ń tọ́ sọ àsọlẹ̀ wọn ni àbúrò rẹ̀ rahimahullah wọn ni àbúrò àtà ìyá ọgbà ọ̀rọ̀ yìí ọba fi gbọ́rọ̀ jáde ìdákun tàbí dúníà bàṣẹ ìrọ́nfà ẹ̀nàmá bàlágù kàmí ni ha mìtìlózáàdì lùmùsáfìrì. ìdákun tàbí dúníà bàṣẹ ìrọ́nfà ẹ̀nàmá bàlágù kàmí ni ha mìtìlózáàdì lùmùsáfìrì. ó ní sọ bá wà láyé wọ́n gbà tó fi ń gbáyọ̀ jẹ́ bàṣẹ ìrọ̀rùn ẹni tó lójú inú ìsojú má jẹ àkótó nìkan fa ìmẹ̀mọ̀ bàlágù kàmínà ó ti dógóńgó fún ọ nínú ilé ayé yẹn mithlo zadil musafiri ìró èsè ń bá arìnrìn àjò ẹni tí ń tíráfù fún bí máa ń gbé dání ìjẹnà yẹn òtútù ẹ Abu Hatim òun náà tún sọ̀rọ̀ tọ́jọ́ yẹn náà ní ìdákaná láyò gìníkà. ما يكفيك وليس في الدنيا شيء يغنيك إذا كان لا يغنيك ما يكفيك إذا كان لا يغنيك ما يكفيك فليس في الدنيا شيء يغنيك طبعا يفهم قل يطوع قل يرى لرى وانت يطوع oúnjẹ abọ́kàn tí ó tọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ ajá pé kò sí oúnjẹ ọ̀rọ̀ ọlọ́rọ̀ láyé ni. wọ́n ní abúlé àtàyà náà tún sọ̀rọ̀ ìhun náà tún gbọ́rọ̀ ìhun ìdáká náà láyò gíní ká mọ́ ọ̀yà kìfíkà ọ̀kúlù máa fi dúníà láyò gíní ká ọjọ́ sókè. àti tó bá já sí pé kò lè rọ́ ọlọ́rọ̀ ohun tí ó tọ̀ ohun tó wà láyé ò lè rọ́ ọlọ́rọ̀ náà nìyẹn. ó tún sọ pé hasbuka mi mọ́ tẹ́fútẹ́ sí ìlú kóòtù mọ́ àkìsárọ̀ lè kúta ni mo yẹ̀ mú tu àsìkúta mi mọ́ ìyàbúta kí èlé kóòtù. ó ní ó ti tó fún ẹ nínú mímọ́ tẹ̀fútẹ̀ kí èlé kóòtù. ìyẹn ni pé nù nǹkan tó máa wá kí oúnjẹ ti tó wọ́n bá ti róúnjẹ yóò ti dà fà mọ́ àkìsárọ̀ lè kúta ni mo yẹ̀ mú tu kí ló fi ń pọ̀ jù tí èèyàn lè máa wá gbogbo ẹni tí ọba kú tó pọ̀ fún fẹ́ kọ́ wáyé oúnjẹ náà ìyẹn tí ọba ti kú. àdápadà ọ̀rọ̀ Abdulrahman bin Awf la tún fẹ́ tún gbé wálẹ̀ kejì lọ́nà mi ẹ̀rí pé tàkọ́kọ́ tá a mú wá sáàbù yẹn ìgbà tó fẹ́ kò láyé ṣùgbọ́n lè yí oyé wa yí pé kì í sì gbà tó fẹ́ kò láyé o àti ìgbà tí wọ́n gbé oúnjẹ ẹlẹ́rìn dòdò àwọn oúnjẹ owó iyebíye tí wọ́n gbé iwájú rẹ̀ ni ẹgbẹ́ lómi ọlọ́run lọ mọ̀rin jẹ tí bá ń jẹ tó bá jókòó lẹ́ẹ̀kan náà yóò mú mílíkì yóò mú yógọ́tì fún ẹjẹ búrẹ́dì ẹjẹ mítfàì ẹjẹ ẹja ẹjẹ ẹran sunsun gbogbo ẹ̀ ní ọ̀jẹ̀ ẹjẹ wà ẹjẹ rẹ sí ẹjẹ òpẹ́ kan mo nìkan rẹ̀ ni ó ẹ̀dùn mi lóun tún jẹ ẹyin. aláàdì sùkàlọ́wà níjókòó ẹ̀ kan yọ kan bá tètè yọ wẹ̀wọ̀ sí wọn lọ́dàánú. ibrahim bin sa'ad bin ibrahim látọ̀dọ̀ bàbá látọ̀dọ̀ bàbá rẹ̀ ó ní abdulrahman bin awf wọn wá gbóúnjẹ bá. ó tilẹ̀ mú sáàdù bin ọ̀mẹ́rin ọ̀kẹ́ ẹ̀rọ sọ̀rọ̀ nílì فلن يوجد له إلا مغتسل يكفن فيها وقتل حمزة أو رجل آخر قال إبراهيم أنا أشك وكان خيرا مني فلم يوجد له إلا مدة يكذب بها ما أظننا إلا قد عجلت عجلت لنا طيباتنا في حياتنا الدنيا ثم جعل يبكي wọ́n nígbà àwọn gbóúnjẹ wa bá ta ní rántí ilé nínú wa nígbà tá a bá ń gbádùn wọ́n á gbóúnjẹ bá àfáwà sọ̀rọ̀ àwọn ọ̀sọ̀rọ̀ olówó fa ìjọba ọ̀sọ̀rọ̀ àjò káàfà tó jẹun àfà ní ah! ó mú wá sí rẹ̀ tí wọ́n sì pa musa àbọ̀mọ́ ọ̀hún ẹ̀ ọjà láòtàlá rẹ̀ àkọ́kọ́ rẹ̀ ń sẹ̀ jíṣẹ́ ọlọ́run sí Madina máa lọ kọ́ wọn lẹ́sìn olùlọ́ àrùsọ nínú sẹ́rí musa àbùyàn ọ̀ká ní káìrọ̀ mi ó lóore jù mí lọ ẹ̀yin ọmọ pàtó àmọ́ òbúra ọ̀fìn mílẹ̀ ní aṣáára tí mo máa ṣáára lè lè jẹ́ ẹ̀ ọ̀làmì yóò jáde láàbò bóòdà wọn ọ̀rẹ́ wù fún wọn ọ̀rẹ́ yìí kankan fún ju ẹ̀wù kan lọ aṣọ àdàbòrà kan lókà fàlùfẹ́ ni wọ́n fi sìnkú rẹ̀ ń bò wù wọ́n tún fa Hamza tí yẹn jẹ́ ń kó òjìṣẹ́ ọlọ́run ọ̀jọ̀ lọ́ọ̀tàrà abẹ́lómi mọ àwọn sùhábà Ibrahim ní iye méjì ń ṣe mí wọ́n ní sẹ́rẹ́ ni wọ́n pa nìyẹn bóyá Hamza ní abẹ́lómi mọ àwọn sùhábà gbogbo wọn ni wọ́n da jẹ̀mí àgbàrá mọ́ ọ̀làmù yóò jáde láwọ̀ ẹ̀là kóòtà àwọn náà ní ìjà sọ ìrora kan lọ la ilaha illallah òkà fáànù bí ha wọ́n máa fi sìnkú wọn. Abdurrahman bin Awf radiyallahu ta'ala anhu ní èmi ọ̀wá lérò àwọn asìn kẹ̀kẹ́ tí wọ́n ti kẹ́jú wa tó wa fáwọn àbáyìí nísẹ̀mí ayé tá ń lò yìí. à ní wọ́n tó gbogbo ẹ̀ rẹ́rẹ́rẹ́ yàrá náà là ń la òun là ń ti gbogbo ẹ̀ à ń bú wàrà tí wọ́n fẹ́ fún wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí sunkún mi kọ́dà wà mẹ́gbàá wà mí wọ́n ní kò tiẹ̀ jẹ́ wọn òun gan mọ́. wọ́n ní sẹ́nìkẹ́ bá wà nílérò pé ká pọ̀ láyé kò burú ọ̀gálàbà àlẹ́ ìlújà àbẹ́mọ̀ ká borí ẹ̀mí rẹ̀ tí wọ́n lérò pé ó lọ́lá ju kí ẹ gba títún náà ayé lọ. ẹ tọrọ wa dàrú mọ́ lójú pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tọlọ́run sọ pé. wájú ẹsẹ ààrùn ìlọrin ọlọ́run rí rẹ̀ ànábì ní àìlá aláìní ọwọ́ àrọ̀ ọlọ́rọ̀ níbi ohun tọ́lọ́wọ́n bá sí rọ̀fà náà sọ̀sálá nínú dẹ̀ra wọ́n ní fàyín náà dálí kẹlẹ́ ìsàká mọ́ gọ́n abáyàn ọ̀dàbẹ́ nìyẹn sí ń ro wọ́n ní tábà lọ gbogbo àwọn àṣàrò tá a kà yẹn àwọn orí pa ni ń sàlàyé pé ṣe rí ọ̀rọ̀ láìsàmọ̀ ọ̀dà fàáàzù nẹ̀ ń bẹ̀ yẹn ọ̀rẹ́ náà lọ́kọ́ yìí ọ̀rọ̀ kan ní dédé pé kó pọ̀ jáǹtìrẹ rẹ̀ kí wọ́n máa sì mí bí ẹnìkan òkè òun nàìjíríà kí wọ́n máa gbé láptọ̀pù káàkiri wọ́n bá tẹ̀ fẹ́yàwó bọ́yá lèsì gbogbo ṣe pọ̀ tó yẹn wọ́n tún ní gbogbo áfíríkà òun nìkan só óbí wọn lọ́fẹ́ sí sùúrù tẹni tí ń tẹ láàtọ̀ fún gbogbo wọn bá lọ ilé àwọn aláṣẹ́wó

ọlọ́run ló ń ra èrè ànábì ní àìlá aláìní fàágínà ọwọ́ àárọ̀ ọlọ́rọ̀ kò túmọ̀ pọ́ sọ ànábì di bìlọ́níà kì í ṣètúmọ̀ rẹ̀ ọ̀rọ̀ ẹ̀mí ni nǹkan tí ó jẹ́ yẹn ni òun ni hadith àbí ìfọyín rọ̀dí aláwọ̀ tó jẹ́ ọlọ́run sàlàyé pé. wípé kìí ṣe òun ni kí dúkìá àmọ́rọ̀ òun lọ́rọ̀ ẹ̀mí wa. sèrú ẹ̀ náà tún lè tọ́ tẹ̀lé wọn ni Usman bin Sa'dan al-Mawsili òun náà ti wí ọ̀rọ̀ tó da níbi ẹsẹ̀ ọ̀rọ̀ tóun náà ṣe kíni o tó kójọ ọjọ́ látara hadith wọn ni tàkọ́ náà bì mọ́ yẹ kí fi ìka wá sáà nílẹ̀ rúri dọ́ fàyín náà kálá tẹ̀dìrì atúnṣubíhù àmútúnṣi. فقرنا بما يكفيك واستعمل الرضا فإنك لا تدري أتصبح أم تمسي. قل تقنع you are yours بما يكفيك pẹ̀lú ohun tó máa tọ́ ẹ واستعمل الرضا kó o sì máa lo ìyọnu ìyọnu pé máa yọnu tí tọ́lọ́run bá ti. فإنك لا تدري torí ìwọ ọmọ أتصبح sọ́ọ́ dàárọ̀ ni. àbí ńgbà tó dàárọ̀ amútúmú wà ọmọ kí lọ́wọ́ àlọ́ kúkú kò jọ sí ọ̀ọ́bì rẹ ọba kò jọ fáwọn ọmọ tí ò lẹ́kọ̀ọ́ wọn lọ fowó rẹ gbogbo tí wọ́n ń fowó rẹ sísìnà tí wọ́n ń fowó rẹ sàbúrú à ń yẹ̀kúnú lùkì náà ń fọlẹ́ ìsàlùkì الكسر المال إنما يكون الغنى والفقر من قبل النفس. أنا كي صار أنا كو وفا أمارة أتوسي أميني سيوا الخليل بن أحمد ينا زموارا يا في سيف سليمان بن حبيب بن محلب طبعا في أبلغ سليمان أني عنه في ساعة وفينا غير أني لست زمالي أبلغ سليمان عني عنه في ساعة وفينا غير أني لست زمالي أبلغ سليمان عني عنه في ساعة Ó ní Áfílẹ́kì Sùlẹ̀mánà, ẹ bá mú dé dìgbà Sùlẹ̀mánà, pé mi nìyí, ní ìrọ̀rọ̀ ń tòótọ́. Ṣùgbọ́n wọ́n fi gínà mọ́ wa nú ọ̀rọ̀ gẹ́rọ̀ á ní látòzà àmọ́ rẹ̀. Ọkàn ìjà sí pé mi ò lówó, mọ́ mọ́ wa nú ọ̀rọ̀. Ọ̀nìṣẹ́ kí yóò á ní láàárọ̀ áhàdàn. يموتها لا ولا يبقى على حال فخير من نفس من لا أرى أحدا يموت قبلا ولا يبقى على حال قل سخي بنفسي نمي قل طار نمي بلمي أني لا أرى أحدا إمي نمي رنكني يموت هزلا tó kú hazland lẹ́ni tó rú ẹ̀hẹ́ tí à ń jẹ wọ̀lá ayẹ́bùkọ̀ alá àhàlì yìí ìṣẹ́lẹ̀ ní kẹ́ńtó ṣe pọ́ sẹ́kù lórí ìṣesí kan àrùn ìsìnkú àǹkọ́dàrí lálẹ́ àjùsù yá ń kó sóró wọ́n láyà sí tó kàfí àolómọ́ táàlì. àrùn ìsìnkú àǹkọ́dàrí lálẹ́ àjùsù yá ń kó sóró wọ́n láyà sí tó kàfí wọ́n ní ẹ̀rọ àrísìkì bí àyẹ̀mọ́ ní tiwa lálẹ́ ájútù yẹn kó sòrò kíkọ́lẹ̀ kò lè di àrísìkì fún ọ wọ̀lá yẹ̀sí ìdúkàfí ìhàwọ̀lù mọ̀tàlì àríkèrèkè alákèrèkèrèkè kò lè sàlẹ̀ sí àrísìkì rẹ̀ wàlúfàkìrò fi ń na fúsìlá fìlímọ́lì tààrí fòfò káàdà yẹ kó nulíkìnà fi ń na fúsìlá límọ́lì. wàlúfàkìrò fi ń na fúsìlá fìlímọ́lì ó ní wàlú fájúrù àìní ẹ̀mí ní tí wá kìí ṣe inú dúkìá lọ ọmọ ọ̀sìn bẹ́ẹ̀ náà lọ́rọ̀ inú ẹ̀mí ni kìí ṣe pẹ̀lú owó abdullahi ibn muhammad yusuf yẹn náà jẹ́ yọ àti ọ̀rọ̀ ẹ̀mí lọ́rọ̀ ó ní takọ́nà bímọ fàtàkì wọ́n látàyè lè máa fàtàkì ọ̀làtẹ́sì sárọ̀ bíi dúnìyà àmọ́ tẹ̀sí kú àmúwá tàkì onítàkọ́nà ọjọ́ tilẹ̀ sáfilẹ̀ onítàkọ́nà yóò ayọ̀ ọkàn pẹ̀lú ohun tó bá bọ̀ fún ọ̀là sẹ́yìn àṣìlímọ̀ ọ̀fà àtàkì má bànújẹ́ pẹ̀lú nǹkan tó bọ̀ fún ọ̀là tẹ̀sí sárọ̀ bíi dúnìyà má gbà tàǹjẹ̀ pẹ̀láyé àmọ́ tẹ̀sí kú àmúwá tàkì sọ̀rọ̀ rántí àwọn yàrá tó ti kú ni. بكر بن أبي أدينة هنا كان من فقير غني النفس تعرفه ومن غني فقير النفس مسكين من لون tálákà tọrọrọ lẹ́mìí tí wọ́n náà mọ̀ mí ló sì lábọ̀rọ̀ tó ṣe pọ́ tálákà lẹ́mìí aláìnígbà ni àbọ̀ wọn mọ̀rún ní sẹ́rífù tó lébùn ọ̀yà tí máa ń sọ báyìí pé iná malfak ó sì. tó oníṣẹ́ rí ọ̀rọ̀ بعد العرض على الله تعالى أي ذلك أبي أي ذلك هو الفخر حقا لين يعني أوسي حطر بعد العرض على الله لين في يعني كنت في Eh, tí wọ́n fi yẹn hàn ọlọ́run pé ọlọ́run ní tọ́yẹ kó ṣe tọ́lọ́run òun gẹ́gẹ́ ní fásitì òtítọ́ òsì gẹ́gẹ́ nìyẹn eh, ó ti pé èèyàn ní mọ ọlọ́run pẹ̀lú ọba ohun tí dị bẹ lọ́wọ́ èèyàn òun gẹ́gẹ́ ní bàbá ńlá òsì lọ́wọ́ pé lọ́wọ́ tó á tún ọ̀rọ̀ yẹn gbé mahmudu lọ́wọ́ arákùnrin ẹ̀ fákìrò fi nẹ́ẹ̀sì wọ́n fi hàlìkìnà wọ́n fi nẹ́ẹ̀sì lìkìnà lẹ́mìí tọ́rọ̀ ń bẹ́ẹ̀ ìyẹn ni pé òsì inú ẹ̀mí ni máa ń wà òfin àlìkínà ọ̀rọ̀ náà inú ẹ̀mí ni máa ń wà òfin kìnà nẹ́fùsì lìkínà àkìlà inú ọ̀rọ̀ ẹ̀mí gẹ́gẹ́ lọ́rọ̀ tó tóbi wá mọ́ńkánà dáhámọ́lì kàṣírí wọ̀lám ẹni tí dúkìá rẹ̀ bá pọ̀ tó lówó tó pọ̀ wọ̀lám yẹ́kìnà tí ò yọ ayọ̀ kẹfọ̀dá kàlímù sírù lùmọ̀ sírù abọ̀rọ̀ tó tún ní ọ̀hún àlùmọ̀síìrù olówó gidi yẹn mahmud alwarraq sọ pé àní gíná nẹ́fṣì yóò gíní ha ìdákúntà kọ̀ ní a ayọ̀ ọkàn òun ní ọ̀rọ̀ ẹ̀mí lọ́rọ̀ tí wọ́n bá yọ ayọ̀ ọkàn wọ́n lẹ́yìn sọ yóò gíní kẹ̀kẹ́sì rùmọ́ àlẹ́hẹ́rs kápọ̀ pẹ̀lú ojú kòkòrò kò lè rọ́ lọ́rọ̀ ọ̀pọ̀ báyọ̀ ọdẹ tó ojú kòkòrò ẹ̀ olùsí náà ni ọ Abu Hatim wọn ni ìdáká yọ àtọ́wá yìí pé ohun tí ó tọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ wọlé ìṣẹ̀ṣẹ̀ ń fi dúnìá yìí kìíní káyá pé kò sí kìíní kẹ̀kẹ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn kó kú àbúlé àtàyà àní wàyí ń ká náà wáyò kìíní ká mọ́yọ̀ fíkà tọ́ba já pé ohun tí ọ̀rọ̀ ọlọ́rọ̀ òun ni ohun tí ó tọ̀ fàkúlù mọ́ fìlà áńtì láàyò kìíní kì ìyẹn ni pé wáyé pé kò lè rọ́ ọlọ́rọ̀ ohun tí ó ajá pé ogun tó wà ní ilé ayé yìí náà <laughs> kò lè rọ́ ọlọ́rọ̀ náà nìyẹn abófinra fìlà hàmdáni òun náà ni hasbuka mi mọ́ dókítà kí hilkutu àti wíyẹn náà tẹ́lẹ̀ ó ti tó fún ẹ mi mọ́ dókítà kí nínú tọ́hún wá kí alikutu ti tó oúnjẹ ti tó mọ́ àtàrà likutu àkútà ti mọ ìyàmótù kí ló fi ń pọ̀ jù fẹ́ni tí ó kù ju oúnjẹ náà lọ oúnjẹ náà lọ yẹ kí yẹn bá wá ẹni tí ó bá kú oúnjẹ ní ọ̀wá jù ọ̀nà ìgbìnà nọ́ọ̀sì lè mọ́ yá kéèlì alọ́rọ̀ ẹ̀mí ń bẹ fẹ́ni tó bá nílà ó lóore ju ọ̀rọ̀ dúkìá lọ ọ̀fẹ́ ló ní ẹ̀sìn fi láǹfò àní ọlá èèyàn ẹ̀mí láti rí lẹ́sẹ̀ fọ́ọ̀lù fi hà kìí ṣe inú ìṣesí. tó bá kẹ́lẹ́ wọn ni fi lanfo ani ola lọ sàfihì se inu isesi wọn ba yìí fún Sulaiman bin Daoud alayhi masalatu wasalamu ala nabi yina wọn ni kúlù lè al ṣì náà. jọ́wọ́ náà ìdáwó جربناه لينا وشديده فوجدناه يبكي منه أدنى. tó àwọn ni àyè al si gbogbo ìsẹ̀mí yẹ́yẹ́ ìjàdùrà dìnnà o àwa ti gbìnà wò rẹ̀ làyí náà èyí tọrọ ni ọ̀sẹ̀dí ìdààmú àti èyí tó le koko mẹ́ àwọn ọjà dìnnà o yẹ fi mí nìwò àdìnnà àwa rí pé ìfi tó yẹn ń bẹ̀ lè tọ́ bá mọ níwọ̀n bá tọ́ bá ti pọ̀ jù ẹ̀ ó di wàhálà ìbùnà àbí nàìjíríà gbogbo àwọn eléyà sáàdù láàmú àti rẹ̀ tẹnìkan béèrè pé tòtá àbá sọ pé sùlẹ̀ mọ́nà ọmọ dáúdà tọ́jà nẹ́bẹ̀ lọ́hùn wí kẹ́kẹ́ láti ìdí rẹ̀ nù àsáàdù láàpẹ̀. ومما نجد شيئا افضل من تقوى الله في سر وعلانيه وكلمة العدل في الغضب والرضا والقصد في الغنى والفقر قال يونس قال سفيان وزادني فيه غير بن أبي نجيح قال قال سليمان لا يضر مع هذا ملك هذا تازق أثر قال سليمان وما داود عليه الصلاة والسلام على نبينا wọ́n ní wọ́n fún wa nínú nǹkan tí wọ́n fáwọn èèyàn àti ohun tí wọ́n fún wọn wọ́n tún fi mọ̀ wá nínú nǹkan tí wọ́n fi mọ̀ àwọn èèyàn àti ohun tí wọ́n ẹ̀wọ̀n fáwọn ọjà nẹ́bí ọlọ́run àwárí kẹ̀kẹ́ tó lọ́lá nínú gbogbo nǹkan yẹn ní ìtẹ̀síwàlá ó ìbẹ̀rù ọlọ́run ó lè pé sí ọlọ́run má sí ọlọ́run òun lè yàn sọ ìsúnrí wàlẹ̀ àlẹ́ àníyá ní kọ̀rọ̀ àti ní gbangba alẹ́ àárín kẹ̀kẹ́ tó lọ́lá tó kẹ́lì mọ́tìláàdì ọ̀rọ̀ ọdọ́gba ká sọ̀rọ̀ déédéé ìlgọ́dọ̀ nínú ìbínú wọ̀rídọ́ nínú ìyọdún wàlùkọ́sìdẹ̀ fìlọ̀gẹ́nà àárín wọn tó lọ́lá tó ká wà níwọ̀ntúnwọ̀nsì nú ọ̀rọ̀ wọ́n máa pọ̀ jù wàlùfáàkì kò sí náà máa pọ̀ jù. Yunus onísùfìyàní sọ báyìí pé ẹni tí èsì múnàbí nàìjíríà tún sọ̀rọ̀ yẹn lé pé Sulaiman tún sọ pé láàyè tó rò máa hádà mílìkì téèyàn bá ti ní gbogbo nǹkan tá a kà á lẹ̀ yìí ká fọ́ ọlá ò lè kó nira bá wọ́n ti torí bẹ́ẹ̀ ọ̀rọ̀ nínú báàbù yìí ah, àti pé afẹ́ tọ́pa rẹ̀ àdè rọ́gbọ̀n rẹ̀ dá torí pé akẹ́jáde kó nu tíra dá ń kọ́ lọ ní àmì lè máa sọ̀rọ̀ àdàbò lọ́mọ́ àkẹ́wí díẹ̀ wá pé yóò ṣe déédéé nǹkan tá a nídìí ah, ẹ jẹ́ ká wí kékeré yìí sí kí a fi tó torí kankan náà níta bá ti kan gbogbo ẹ̀ láti wí kankan náà gbogbo wọn bí pàtó yìí òun náà ni báàbù alkhabari anil ilm. إنه يقول إلى الله تعالى على كل حال ẹnu ọ̀nà yìí fẹ́ fún ni nírò nípa nípe mímọ̀ ìgbà ẹ̀sìn yóò fààyàn lọ́dọ̀ ọlọ́run èèyàn dẹ̀ni ọlọ́run ala kulli hal ìṣesí yóò dórí ọgbà ẹ̀rí الربيع بن صبيح قد مقبال الحسن بن صباح قلنا نطلب العلم للدنيا wọ́n ní sẹ́rí àwa à ń wá ìmọ̀ ìmọ̀dá nígbà tá a fi lọ kéwú gbà ayé làwọn amú àjọ̀dún aráyé ṣe ọ̀já rọ́nà ilẹ̀ àṣírọ̀ ìmọ̀ lọ padà fà wá lọ síbi kíni ọ̀run pé ọ̀run ni ẹ padà máa fi wá o ẹ̀gbọ́n bíi rán ẹlòmíì ní àdékè tí wọ́n lè ká wá kàyà sí lágbóolé tí wọ́n ní olè jáde ẹ̀dá kò sáà ni tí wọ́n bá tún tún owó lè pin fún wọn náà àbáfẹ́ sakurani ẹ̀dá kò sọ dànù ọ̀rọ̀ ẹ̀dígẹ́dì rẹ̀ ọwọ́ adi pé mọ́ ẹ̀sìn náà padà yẹ lóní eléyìí ò sí mbẹ́ mahmoud abdulrasaq fún wa ní wọn ni mahmoud náà wọn ni wọn sọ báyìí pé. káàdì ìkọlù من طلب العلم لغير الله يقضى عليه العلم حتى يصيره من الله. ẹni ọba wá mímọ̀ mọ́kàn wá ń torí tọ́lọ́mù tàbí kí kẹ̀kọ́ lábá lè mí lọ kí ó fún àà yọ̀yọ̀ lẹ́nu torí bí tó ti kọ́ lábájú àdìsí wa gbẹ́ bẹ́ẹ̀ ló ṣe lọ́rọ́ ni. ẹ̀rọ fáwọn ẹni ibi wọ́n máa ń sá fóòtọ́ torí tí wọ́n bá ti gbọ́ báyìí wọ́n máa ń dẹni re. lókàdì wọn ní ẹ̀sọ́ pọ́ọ̀kan yóò sì lọ yíwọ́ ni wà lọ kọ́ àwọn kẹlẹ́mọ́tò fún àà àwọn kúrán ti sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ni ó ṣe lọ́rọ̀ wá nìyẹn ẹni ọba wá ìmọ̀ tí ọ̀wá ń torí tọ́lọ́ ìmọ̀ gẹ́gẹ́ ní ọkọ̀ tó bá jẹ́ mọ̀ tó tọ́ òun ní ọkọ̀ fún hátà yòsòjẹ́ ọ̀hún ìlànà yóò fi padà sọ ọ́ dẹni ọlọ́run ẹ̀rí irú ẹ̀ náà lèyí tó tún tẹ̀lé irú ẹ̀ náà lèyí tó tún tẹ̀lé ẹ̀rí òun náà sọ pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà irú rẹ̀ náà ní máàmọ́rù náà ló ní gbogbo àwọn ẹgbà wáyà ẹ jẹ́ ká bọ́ sí parí bí báyìí àbí ìbàbà أني حبيب بن أبي ثابت أني طلبنا هذا الأمر it's 19 طلبنا هذا الأمر وليس لنا فيه نية ثم جاءت نية بعد أني أوام أوا الأمر ريما أوا كاكي وليس لنا فيه نية awa ṣùgbọ́n kò sáni ẹ̀ pé tọ́lọ́ la fẹ́ fi ṣe ń gbà yẹn ìmọ̀já àti níyà tó wà àní ẹ̀sẹ̀ wà dé lẹ́yìn ìgbà yẹn ẹ̀gẹ̀ ẹ̀ máa ní ẹ̀sẹ̀ lómi ńlọ fi kéwò ẹ̀jọ́ kéwò òtútù ẹ̀rì pé yóò lò síbi tọ́lọ́ ẹ̀rì sọ irú ẹ̀ náà ní gbogbo ẹ̀ òbí délẹ̀ ẹ̀gbẹ́ ó pọ́ sí kòkó ṣe kọ́tọ̀ ní ohun téèyàn ṣe kíni ọ téèyàn fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbàdọ́ òun náà tún sọ báyìí pé ó ní múndù akara mi sì tí ì lẹ́sàdà láti bí sixty years sẹ́yìn làáfà máa ń sọ pé tọ́lám ní ahad alhadis lọ́gẹ́ ìrìlá èyí tó parí nìyẹn eight twenty one hadith yìí gbà tá a lọ ọkọ kìí ṣe torí tọ́lọ́ fa àkọ́bà ní lọ́ọ̀hùn wọn tara ó ẹ wá ohun tọ́lọ́ wọn bá fi kẹ́yìn rẹ̀ sẹ́yìn náà rí fún wa yẹn àwọn náà padà dá a fà láì ọ̀pọ̀lọpọ̀ ẹ wá lọ́dọ̀ pé nítorí káàdé lè lọ sóde àfa àfi lọ kíw àbí kí ẹ fi lọ ju oyè àfa kan ẹ wá wò bó ṣe wá dìdò ọlọ́mọ ajá máa padà sí alhassan ní parí. ọ̀pọ̀lọpọ̀ ààrẹ ní àìmọ̀ àfọwọ́mọ̀ ọmọ àrọ́dún bíi ńlá ọmọ àìdá ọmọ sẹ́lẹ̀ bíi ìhàtà àrọ́dún tọ́ Hassan ni àwọn èèyàn kan ń bẹ tí wọ́n pọ̀ dáadáa tí wọ́n ti wá ìmọ̀ ẹ̀sìn. Wọ́n ò ti gbèrò tọ́lọ́hún bẹ́ẹ̀ o àti ohun tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run. Ọ̀ ayé àwọn ògbò tó fi padà di pé àrọ́dù bíi ìlà ọ̀rọ̀ ìgbà ọlọ́run wọn padà ń gbèrò pẹ̀lú mímọ̀ ẹ̀. Ẹ ṣáàjì òkè. Ṣé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n à ń kọ́ ẹ̀kọ́ súnà kì í sàrà là máa ń jẹ wọ́n bá fi ẹ̀sìn súnà. Ló ti kọ́ ìmọ̀gẹ́ ní padà ń yóò tún fẹ́ẹ́ le ju tẹni tí ń sọ gẹ. ọwọ́ adé fáwọn ni ọ̀rọ̀ wọn padà débi pé ọlọ́run ni wọ́n padà ń rò pẹ̀lú mọ̀ yẹn ọmọ àìndà àti ohun tó wà lọ́dọ̀ ọlọ́run bá ń bẹ̀rẹ̀ dáadáa bí ilá dolé ní insha ìyá tó bá tẹ̀síwájú tó bá tó di ní ṣẹ́bí insha Allah سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت